ẹ̀yin èèyàn ilé èwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tè ní bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa m wọ́n ní àṣírí wọn tú sí Queen Naomi lọ́wọ́ nítorí pé wọ́n ní wọ́n ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé kò yẹ kí wọ́n ṣe wọ́n nígbà tí wọ́n dẹ̀ lọ ṣe àwọn iṣẹ́ tí wọ́n lọ ṣe yìí wọ́n ní àṣírí tú wọ́n ní ìgbà tí àṣírí dẹ̀ tú wọ́n ní Queen Naomi dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n ní àdúrà Queen Naomi wọ́n ní ó kan àǹtí wa m lára o bí a ṣe gbọ́ àlejò o wọ́n ní àǹtí wa m àti dírìvà wọn wọ́n ní wọ́n ń lọ. wọ́n ní bí smoke yìí bó ṣe gba inú mọ́tò wọn nìyẹn o tí eruku bo inú mọ́tò wọn ní bí àǹtí wa ṣe bẹ́ jáde nínú mọ́tò nìyẹn àti dírìvà wọn. àlejò bí a ṣe gbọ́ di o ẹ̀yin èèyàn lé ẹ̀mọ̀ ìpẹ́ látijọ́ yìí bí a ṣe ń sọ lójoojúmọ́ wọ́n ní oríṣiríṣi nǹkan ni àǹtí wa náà ń dá lára wọ́n ní torí wọ́n fẹ́ kí Queen Naomi padà wá sínú palace wọ́n ní gbogbo ipa àti ipa àti ìwà tí wọ́n ń wù nínú palace èyí tó jẹ́ pé ó ti sú kábíyèsí wọ́n ní kì í ṣe kékeré wọ́n ní lórí pé kí Queen kọ́ má padà wá sí inú palace náà ni àǹtí wa m wọ́n ń gbé kiri àmọ́ ibi tí wọ́n lọ àmọ́ ibi tó ti ń bọ̀ àmọ́ ibi tó nǹkan lọ tán lọ gbà wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í bọ̀ báyìí wọ́n ní bí smoke ṣe gba gbogbo inú mọ́tò wọn nìyẹn o tí àwọn àti dírẹ́fà wọn tí wọ́n fò jáde nínú mọ́tò tí wọ́n ń pariwo ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o nǹkan tí agbó àlẹ́jílẹ̀ nìyẹn o ẹ̀yin èèyàn ilé ẹjẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n wá láti wọ́n lọ bì kan wọ́n ní wọ́n ń bọ̀ láti ibẹ̀ àmọ́bi tó ń lọ àmọ́bi tó ti ń bọ̀ ẹ mọ̀ pé bó ṣe máa ń rìnrìn wọn kiri nìyẹn àmọ́ nǹkan tó ń lọ gbà àmọ́ ibi tó ti lọ gbà á wọ́n ní bí eruku náà ṣe bo mọ́tò wọn nìyẹn o tí wọ́n pariwo ẹ gbà mí o ẹ gbà mí o yéé mo kú o náà fò jáde nínú mọ́tò pẹ̀lú dráìvà wọn wọ́n ní àti ìgbà tí kábíyèsí ti ní kán má wọ inú palace kán má kí pé kí wọ́n kẹ́rù wọn kúrò ní palace kábíyèsí ò lóun ò fẹ́ yín kábíyèsí ní ẹ kẹ́rù yín ẹ lọ́ọ́ máa gbé ilé táwọn rà fún yín ṣùgbọ́n wọ́n ní wọn ò gbọ́ wọ́n ní ṣe náà ń lérí náà ń léka ẹ mọ̀ pé aṣọ ti ara tó ń yún wọn wọ́n ní tán bá ti fẹ́ wọnú palace láì ṣe pé bóyá kábíyèsí ránṣẹ́ pé wọ́n wọn lára máa ń já wọn jẹ ni wọ́n ní wọ́n dẹ̀ ti ṣe gbogbo ọ̀nà láti lọ ṣe ètùtù sí inú pálàsì pẹ̀lú bìrìpọ̀t tí wọ́n gbé wọ́n ní pàbó ló ń já sí wọ́n ní kábíyèsí ni wọ́n lè ṣètùtù fún ọwọ́ ara wọn wọ́n tún fẹ́ máa gbé àwọn èèyàn wá sí inú pálàsì yẹn láti wá ṣe é oríṣiríṣi nǹkan náà ló ń ṣẹlẹ̀ nínú pálàsì wọn kábíyèsí lórí ọ̀rọ̀ ara yúnyún tó ń rí yún àǹtí wa yìí ṣùgbọ́n ìta gbọ́ ètò tún yà wá lẹ́nu ni pé ṣe ni iná sọ nínú mọ́tò wọn o wọn náà fò jáde nínú mọ́tò ni èmi ò understand nǹkan tẹ̀ ń wá kiri béèyàn bá léèyàn léèyàn léèyàn léèyàn téèyàn ò bá báyàn èèyàn máa ń padà ní èèyàn máa ń padà ní arábìnrin yìí ẹ ti ń lé látijọ́ ẹ̀ẹ̀rí mú ọkọ ẹ̀ ẹ ti lé lé lé ẹ̀ẹ̀rí mú ẹ fẹ́ tú wọn ká ẹ̀ẹ̀rí wọn tú ká ṣé ẹ mọ̀ pé wọ́n ní òkò tí wọ́n bá téèyàn bá sọ mọ́ pé ọ̀pẹ ń sọ mọ̀yàn padà ni ṣẹ́yìn ò mọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń fà yìí ó ju agbára yín lọ ṣùgbọ́n gbogbo èèyàn ló ti rojọ́ rojọ́ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ jáwọ́ ẹ fẹ́ fi ọ̀rọ̀ yìí sílẹ̀ ẹni rárá ẹ̀ nígbà ẹ kúrò nu pálàsì kábíyèsí ẹni rárá ṣùgbọ́n tí ọlọ́run bá ní pé òun jà ja fún ọmọ ẹ̀ ta ni ó lè kọ ojú ọlọ́run ìjà ọlọ́run lèyí tẹ̀ ń jà yìí nítorí pé Queen Naomi ti yọ̀ǹda ìjà yìí fún ọlọ́run ọlọ́run ló ń bá wọn ja ìjà yìí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní iná sọ nínú mọ́tò àǹtí wa o wọ́n níná sọ nínú mọ́tò wọn àmọ́ bí tán lọ àmọ́ nǹkan lọ gbà o bí a ṣe gbọ́ nìyẹn allegedly a ní ká mú gist wá fún yín ni gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko àti ní ẹ̀yìn odi mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùnmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín o ilé yín àti ọ̀nà yín kò ní dàrú o ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé á máa yọrí sí rere ni ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o ọ̀sẹ̀ yìí á tu gbogbo wa lára o ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa o. Please share this video, like and subscribe. God bless you all.